sọ lórí palliative ráìsì tí wọ́n há owó ìrànlọ́wọ́ àwọn ntíjọba tó wà níta tó promise wa pé wọn ò fi ràn wá lọ́wọ́ ìmọ̀ràn ni o gbogbo ẹni tẹ́ bá lè gbé déwájú àwọn tó wà níjọba ẹ wọn gbọ́ ọ̀rọ̀ kékeré náà la sì fẹ́ sọ lé lórí. oúnjẹ tẹ wọn ha kò délẹ̀ kò débi kankan nítorí nǹkan mẹ́ta oúnjẹ yìí kò délẹ̀ bí ẹsẹ̀ hara ìsì tí ò délẹ̀ bẹ́ẹ̀ náà lówó tí wọ́n fẹ́ ha náà ò lè délẹ̀ kódà kò ríìchì. ten percent ọmọ nàìjíríà ọkàn láriwo ni nítorí ìdí mẹ́ta ìdí mẹ́ta ńlá wá fẹ́ kí ìjọba Bọ́lá Ahmed Tinubu kó wòye sí ìdí alákọ̀ọ́kọ́ òun náà ni wípé chichu ṣe tọ́pìkì gan ìmọ̀ràn pé oúnjẹ ni ká há àbówó ni ká há òun gangan kò bá mu kìí ṣe òun ní nǹkan tá a nídìí torí kò lè kárí ohun tá a nídìí iná ni kí á fún wa ní wọ̀kún ọkọ̀ wa bá a ṣe mú ẹja kìí ṣe kẹ́ ẹ máa bùn alẹ́ jàjẹ́. báwo ni gbogbo ọmọ nàìjíríà lọ́nà kan ọ̀nà méjì ó ṣe níṣẹ́ lọ́wọ́ àti iṣẹ́ ìjọba àti adani àdáni ó sàn ju kẹ́ ẹ háwó fún wa àbí kẹ́ ẹ fún wa lọ. ibi tí èèyàn ti máa sọ yìí pé ẹja háwó fún wa ibi téèyàn bá ti lè ní tí ó fowó ṣe tí ọrọ̀ ajé sí sí ń bẹ̀. gbogbo òlú tó bá ti lè jẹ́ pé n táwọn èèyàn ń rà jẹun ọ̀wọ́n transportation ọ̀wọ́n tí méjèèjì yẹn bá ti wọ́n owó bẹ́ẹ̀ náà ni ìmọ̀ gbélé náà ọ̀wọ́n ìyẹn ni pé ìmọ̀ move kúrò láàyè kan mímọ̀ rìnrìn àjò mímọ̀ gun ọ̀kadà gun mọ́tò ọ̀wọ́n oúnjẹ tí wọ́n jẹ sẹ́nu ọ̀wọ́n ibùgbé wọn ọ̀wọ́n gbogbo orú orílẹ̀-èdè bẹ́ẹ̀ ká fún wọn lóúnjẹ kì í ṣe solution ká sì fún wọn lówó náà kì í ṣe solution torí inú tọ́mọ ànábì ádámọ̀ ń lò jù láti fi gbélé ayé ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò sí bí ò ṣe ní gbébì kan yọ rẹ̀ ń jẹ àbí yọ mà ní jẹ kò sí bí ò ṣe ní jẹun kò sí bí ó ṣe ní kúrò láàyè kan lọ sáàyè kan transportation tí mẹ́tẹ̀ẹ̀ta bá ti wá wọ́n owó yóò máa jáánú pọ̀ so owó láti ṣe business problem ni so bẹ́ẹ̀ á oúnjẹ fún ẹ náà kà kò lè sọ̀fù problem wọn ṣé ó dá oúnjẹ yìí ṣe ojoojúmọ́ láàmú ha torí oúnjẹ tí wọ́n ń há fáwọn èèyàn yìí kò bọ́ ten percent ní two days kò yó èèyàn ten percent náà ọmọ nàìjíríà ti ń pariwo kò yó wọn lọ́jọ́ méjì péré oúnjẹ ìgan ojoojúwe fún wa pé bí òun ò ṣe délẹ̀ kọ́kọ́ délẹ̀ náà àwọn tó sì lọ rè bá gan àwọn mẹ̀kúnnù tó rí gbà wọ́n kà ń pòṣe ni ìdí alákọ̀ọ́kọ́ tí kìíní ìfi fẹ́ jẹ́ failure tí èfi ṣe the real solution ìyẹn ni pé ọ̀nà àbáyọ òtítọ́ ìdí alákọ̀ọ́kọ́ òun náà nìyí pé kìí ṣe òun gangan lọ́ràn kan ìdí alákọ̀ọ́kọ́ nù kìí ṣe òun lọ́ràn kan o kí ló dé ẹni tẹ́ ń gbó jẹ lọ́ọ́ bá tẹ́lẹ̀ àwo fún ìṣòro ẹ̀ gangan tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ló ń jẹ ṣé oúnjẹ yẹn wà máa kọ̀ǹtínú ni tó bá ṣe wípé gbogbo ọmọ nàìjíríà oúnjẹ yẹn bá rí ìtì wọn yóò sì máa jẹ jojoojúmọ́ ah wàhálà solution ni torí pé àjẹ amọ̀ tó bá ti kú òun náà ṣe iṣẹ́ ti bù ṣe bẹ́ẹ̀ tó oúnjẹ yìí ọlọ́ọ̀lọ́wọ́ jẹ́ tiẹ̀ tó tó ronú kan ẹja ha ṣé ẹ fóúnjẹ ìtàn wa ni abẹ́ fi ṣe sọ́tọ̀ ẹ má sọ̀rọ̀ mọ́ torí kò lè kò lè kò lè tàn wá kò sì lè sọ̀tàn ntí àwọn èèyàn ń pariwo fún tí wọ́n sọ pé ọgọ́rùn-ún ọjọ́ tí eh, president lò ìnira lọ́jọ́ fáwọn ninety nine percent lọ́yọ̀ mẹ̀kúnnù ti wí bẹ́ẹ̀ pé ìnira ni wọ́n á rí changes kankan wọ́n rí ìnira sí i ìnira la rí sí i ìnira tá a rí rú ẹ̀ rí látijọ́ gbogbo ìjọba tó ti ń wá látijọ́ nineteen sixty tá gbòmìnira gbogbo ìjọba tó ti ń wá kò sí tó increase times three rí tó increase price epo àtọ oúnjẹ tá ń jẹ times three àkọ́kọ́ ọgbà tí nǹkan wọ́n ní tí ò ju ọgọ́rùn ọjọ́ lọ times three ọgọ́rùn ọjọ́ ìlọ́wọ́ sì jù ní ọjọ́ orí nàìjíríà mo ti sọ rí sí ìtọ́jú ẹgbẹ́ ìrònú kọ́ni solution o kí ló bí táwọn èèyàn fi ń pariwo ní solúsàn ní ẹ̀kọ́ mójútó wọ́n wọ̀ tọrọ oúnjẹ lọ́wọ́ yín ò sì ní ẹ̀háwó fáwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọmọ nàìjíríà wọ́n àtọrọ oúnjẹ lọ́wọ́ ìjọba wọ́n àdẹ̀ ní kí wọ́n sì kíni kí wọ́n há owó fáwọn nǹkan kan ló ṣẹlẹ̀ lẹ́yìn náà lọ́pẹ́ wá oúnjẹ ni nǹkan kan ló ṣẹlẹ̀ ẹ̀fà dọ́là sí ilẹ̀ tàbí ká ẹ gbàgbé nígbà àní kọ́ńtírì mi ta lè ni kíni ta lè bá ṣe kìí ṣe dọ́là international market epo wa ẹ̀fà wálẹ̀ ìjọba ẹ wá ọ̀nà táwọn èèyàn gbà máa ṣiṣẹ́ tiyín tí ṣiṣẹ́ ìjọba àtọ̀nà tí wọ́n lè gbà máa ṣiṣẹ́ àdáni ọ̀dọ̀ ara wọn ó lọ́rọ̀ kàn kí wọ́n á ṣe pé kẹ́ máa háwó fún wa sọtẹ́ ìbá ti mú solution tọrọ kan palliative method ten lò yìí kò lè solve for problem it's a four one nine wọ́n láì jẹ́ bí wọ́n fẹ́ four one nine wa kódà kò lè four one nine wa gan kò lè gbá wa kò lè tàn wa kò lè mú kí ojú àwọn èèyàn kúrò lára yín àbí wọ́n máa ṣèpè mọ́ wọ́n tún máa ṣèpè lọ ni rísì kejì nítorí pé nǹkan ni solution lára ọkọ rísì ẹlẹ́ẹ̀kejì òun náà ni àsìkò tẹ́ ààyè àsìkò àwọn arẹ́bí ni àsìkò tẹ àsìkò tẹbi ń pa àwọn èèyàn ẹ wá há oúnjẹ ẹ mọ̀ yìí pé wọ́n máa jà sí ni báwọn èèyàn kan bá pọ̀ tẹbi bá ń pa wọn níbi èèyàn sì máa fún wa lóúnjẹ tó wọ́n bá ṣera wọn léṣe ọ̀pọ̀lọpọ̀ ó ti bìlífù nínú àwọn tí kìnnìún dé sọ́dọ̀ wọn nípa àjẹmọ́ àwọn nù. No wọ́n á jẹ́lájẹ gbogbo tó bá fi rán pọ̀lọpọ̀ nù dé ọ̀nà fi jíṣẹ́ àsìkò yìí n ti ń ṣe wá kọjá palliative àwọn èèyàn ti sinú rò torí pé ìṣòro àsìkò solution àsìkò náà ló ní that palliative ìjọ tí wọn bá kó láwọn èèyàn lọ́wọ́ báyìí náà ń ṣépè kílódé kò tó wọn náà kì í ṣe tí ẹ ní ìdìnnú àwọn ọmọ orílẹ̀-èdè yìí kì í ti pẹ́ ń bọ́ wọn jojoojúmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ń fún ráìsì jojoojúmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ abẹ́ ń fún wọn lóṣooṣù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkàn jàwárú àsìkò yìí tí wọ́n bá ti gbà tán wọ́n ti gbàgbé ẹnu láwọn tó rí gbà nù kò tún wá délẹ̀ gan ẹbí ẹ sọ pé mo sọ pé kò ká ten percent ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ sẹ́yà tó ní o lápèjúwe nísìn gbogbo pátì tí wọ́n jọ pòsíṣàn ní ìlú tàwa irú pátì táwa rárá fún ní support tó ṣepò kẹta àtàwọn ẹgbẹ́ yòókù kéékèèké wọ́n fún ráìsì mẹ́ta péré àwa sì ní wọ́ọ̀dù mẹ́ẹ̀ẹ́dógún ráìsì àpò mẹ́ta ráìsì àpò mẹ́ta ń kọ̀ka wọ́ọ̀dù kan fún ẹgbẹ́ ti ti àtọ́jẹ́ ADP ibi àti fa ọmọ kan jáde pé wọ́n náà try lọ ká sọ pé bòwá ò tiẹ̀ ju two thousand lọ bó láti pín báàgì mẹ́ta fún àwọn two thousand tó dìbò fún wa so bó lẹ́sìn fẹ́ kọ́ kárí àwọn tí ọ̀wá wá dìbò ńkọ́ àwọn tí ìwà dìbò wọ́n ní wọ́n fún àwọn àjọ ẹlẹ́sìn àwọn tí ìṣèjọ ń kọ́ tó gbogbo òjò ẹlẹ́sìn wọn àkọ́fà thirty percent mùsùlùmí ti ní nàìjíríà wà láì tà láì yẹn mùsùlùmí máa wá ha láàrin ìjọ wọn kà tó wọn lẹ́yìn náà àwọn èèyàn tó wá máa pé gbàgbé àwa ni tọ́lá kò gbogbo tẹ́ fi hàn ìlú kódà kẹ bọ́ ọjà kẹ nítorí lè kárí wa epo tó bá lọlẹ̀ gbogbo wa nínú odò lóko sẹ́nìkan tí epo tí ò fọwọ́ bá páìsì oúnjẹ tó bá lè wálẹ̀ ríṣẹ́ ẹlẹ́kẹta àwọn èèyàn tẹ́ ni wọ́n máa háì àwọn olówó tí ń jalè ni ẹni ó ti ní tí ṣe kí ni tí tó ń jalè ẹ gbogbo àwọn tí ẹ̀yìn ẹ̀ sípò kì í sáwọn expert kì í sáwọn tó ní rẹ́kọ̀dù pé ah minister, yìí ó ti ṣe finance ní báyìí ó ti ṣe finance báyìí òun ló handle finance office báyìí ó tún ṣe gbá kọ́ọ̀sì ẹ̀rí experience ẹ̀rí ọ̀yá àmọ̀ àbọ̀wá sí minister of finance no ẹlòmíì ra minister. ni ẹlòmíì ẹ̀kan fi dùnnú kọ́ máa tún yín láṣìírí ẹlòmíì kọ́ máa bà àbẹ́gbẹ́ jẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ máa sọ fún pé àwọn tí wọ́n máa jíwó lọ́fíìsì náà ṣẹ̀ṣẹ̀ máa sọ fún pé bá ṣe jíwó rèé ìdáhàtẹ́ pé lọ́fíìsì owó ajé kí ni àwọn tẹ́ ń yẹ iye tẹ́ ẹ̀ lómi fi owó rọ̀gbọ̀rọ̀gbọ̀n ra mínísítà kí ni lọ́ọ́ ṣe ń bi mínísítì kí ni lọ́ọ́ ṣe ń bẹ̀. irú wọn náà lẹ́tọ́ wá kó palliative lé lọ́wọ́ àwọn náà ni wọ́n tó háwó fún aná o àwọn tó yẹ pé ó ti dìwọ́ àwọn kan máa jíwó wọ́n ti lówó lé o wọ́n sì máa jíkù pẹ̀lú oríṣi mẹ́tẹ̀ẹ̀ta yìí àlégbádùn gbogbo tẹ́ ẹ gbé wáyé ẹ wo ìlú gbóná ẹ̀sọ́dó ọ̀rọ̀ tí ensars irú ensars tọ́lọ̀ tọ́lọ̀ ẹ̀ lè wáyé padà àní nísìnyí láàrin ọdún mẹ́wàá àwọn èèyàn ní sinmi ni wọ́n support ẹ̀ times hundred ẹ wo bí ensars tọ́lọ̀ bó ṣe mì gbogbo south south west ibi gbogbo south bó ṣe mì tírú ẹ̀ bá wáyé padà náà tí wọ́n kọ́kọ́ jọ ìnà nígbà tí rí àwọn haúsá tí wọ́n ń pariwo pé ebi ń pa wá o tẹnu ọ̀dọ́ tí ebi ń pa wá o ẹ ṣàánú wa o <laughs> tí àwọn àlùmọ́ngìrì náà ti bá jọyìn tí àwọn aráàlẹ̀ Yorùbá àwọn ará South dáná bá bẹ̀rẹ̀ bínú wọn ẹ resign kódà bẹ́ẹ̀ resign resign ó resign fúnra rẹ̀ ẹ tètè lọ kọ̀rẹ́ tí tí ń bẹ ńlẹ̀ ẹ pé àwọn bẹ́ẹ̀ bá máa ṣe ẹ pa àwọn tó bá máa ṣe ẹ pa àwọn èèyàn kan ṣàdúà ọlọ́run òfin kìíní yìí kò tí ì fi yè yín o ọ̀ ń bàjẹ́ ni o dìdojúmọ́ ni ń bàjẹ́ ẹ fight corruption tẹ́lẹ̀bà fight corruption ọlọ́run àkún yín lọ́wọ́ níbi ẹni tẹ̀tẹ̀ bẹ́ẹ̀ ṣe àwọn olè ẹ remove wọn ẹ̀yẹ mọ̀jálè ìkejì ẹnìkan kan mọ̀ gbà sálárì báyìí ẹ kú ló lọ gbogbo ẹjọ́ yẹn sí gbogbo kòsẹ́ tí yóò lọ ẹ má gba sálárì kára ọjọ́ máa ní wá papọ̀ yóò lè jẹ́ kó yín ó pé torútorú lẹ́ẹ̀mọ̀ ronú ẹ wá ń gbónú èsì ẹ ń gba ẹ ra mọ́tò tuntun fúnra yín ẹ ń lé sálárì yín ẹ ń gba pàṣẹ́ntéèjì níbi project ẹ ń gbogbo nǹkan ní lọ déédéé lọ́dọ̀ tẹ̀yìn nǹkan kò sì lọ déédéé lọ́dọ̀ àwọn aráàlú wọ́n bá bínú ọlọ́wọ́ bá bínú àwọn aráàlú ìjọba bínú lọ́lọ́ báyìí mẹ́sẹ̀jì táwọn tún máa retí wa lọ́la lórí ọ̀rọ̀ bó ṣe ń lọ bó ṣe ń lọ lórí ìkànnì táwa yìí tí í ṣe Yorùbá Muslim TV ọlọ́run wa pẹ̀lú ẹja mọ̀ sàdúrà ọlọ́run wa pẹ̀lú àṣùwọ̀n ọ̀rọ̀ bí kọ́bìlì sátẹ̀ ẹ̀ fún wasalaamu alaykum alhamdulilayi.